تمزك بأبي لله واتبع لهداه ولا أتك بدعيا لعلك تفلح ودن بكتاب الله والسنن التي أتت يا رسول الله تنجو وتربه وقل غير مخلوق كلام مليكنا بذلك دان لأتك يا وأفصه بذلك دان الاتك يا هو افصه اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله وعلى آله وصحابه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته ọpẹ́ ni fún ọlọ́run allah àtọ̀rọ̀ àlékún ìkẹ́ ọlọ́run fún ànábì sallallahu alayhi wa alihi wa sallam ọba tí ó tún ṣe nírọ̀rùn láti jẹ́ kí òní kó tún mọ débèmí àti ní orí àlàyé òní tí ṣe ọjọ́ ẹlẹ́ẹ̀kẹtàdínlógún nínú oṣù Ramadan tí jíra di fourteen forty one abẹ́lọ́hùn nínú àánú ẹ̀ ọlọ́run mọ́yọ̀wọ́ kẹrẹ kó lọ́rọ̀ ẹnìkọ̀ọ̀kan wa. àmín. bákan náà ni pé ẹ̀yin ìyẹn wa ẹ mọ́ jẹ́ kí a tún gbàgbé pàápàá jùlọ lórí kámọ́sìn àsùnpìyè torí àsìkò tá a wà yá àsìkò gbígbàdúrà kámọ́ fìràre nítorí pé ìṣòro kan ní gbogbo àgbáńlá ayé bá wọnú Ramadan eléyìí ọ̀rọ̀ covid níbí báyìí ọ̀rọ̀ covid lọ́wọ́n ọ̀rọ̀ corona sùlẹ̀mọ́ wa jẹ́ sàsùn gbàgbé láti bẹ̀ lọ́hùn ní kíkankíkan kọ́lọ́hùn kó bá wa lé àrùn náà jìnnà gbogbo àwọn tí ó ti mú ọlọ́run bá wa fún wọn lálàáfíà gbogbo àwa tí kò tí ì dọ́dọ̀ wa ọlọ́run dákúmọ́jì ọ̀rọ̀ náà tí ó fi dọ́dọ̀ wa sìmọ́jà wa ní ọlọ́run nípàdé rẹ̀ ẹ mọ́jẹ ká lásìkò sàárì wa lásìkò tá à ń sínú bákan náà ni pé lásìkò tá a wà nínú ààwẹ̀ náà lọ́wọ́lọ́wọ́ ọlọ́run àti àti sẹ̀ kọlọ́run mọ́sálásí àforíjì fẹ́ni kọ̀ọ̀kan wa àwa tún gbogbo ẹ̀yin olùkúnlọ́ fún ètò yín ètò wa látọjọ́ tó ti bẹ̀rẹ̀ débi tí tó ń ba dé lẹ́nì gbogbo ẹ̀yin ẹ̀rọ ọlọ́run tí ẹ̀jẹ̀ tọ́lọ́run oṣù yín láti ṣe àmbẹ̀lọ́run nínú àánú rẹ̀ ọjọ́ tó lérè bá ń jèrè ọlọ́mọdé ẹ̀fẹ̀ tọwọ́ yín sàwọ́ ọlọ́mọdé ẹ̀fẹ̀ tí ń sàwátì àwa nítorí pé ọlọ́run òun ló ní ẹ̀san lọ́dọ̀ òun náà bá wa sin lẹ́san olórí jazakumullahu khairan gbogbo yín lápapọ̀ ńlá púpọ̀. àkòrí ọ̀rọ̀ wa ní òwúrọ̀ tìní òun náà ni àkòrí ọ̀rọ̀ kẹta pè ní at-taqlidul amma taqlidul òun ni àkòrí ọ̀rọ̀ wa ní èní eléyìí tí àbẹ̀lọ́ nínú àánú rẹ̀ èmi àtẹ̀yìn ọlọ́mọṣálá ìlà wa kò níbi ìmọ̀ ọkọ́ṣe àwọn èèyàn àbí ìmọ̀ tẹ̀lé àwọn èèyàn nípa pàápàá jùlọ títẹ̀lé ti afọ́jú títẹ̀lé ta ìmọ̀ kan tó jẹ́ pé òǹtọ̀hún bá ní àsùn ìgbànilẹ̀yàn fẹ́ sùn òǹtọ̀hún bá ní ọmọ rìn lọ ìgbànilẹ̀ ọmọ rìn lọ ṣùgbọ́n wò rí ọ̀rọ̀ alukur'an ò rí sunna anabi sallallahu alaihi gẹ́gẹ́ bí ìmọ́lẹ̀ tí ọmọ gbé ọrìn inú òkùnkùn ilé ayé tá a wà níbẹ̀ yìí ìbéèrè alákọ̀ọ́kọ́ tí a wá ní fún olùbánisọ̀rọ̀ wa òun náà ni pé kí ni ń jẹ́ tẹ̀kìlédùlẹ̀ àmà tí a sọ̀rọ̀ nípa rẹ̀ yìí àti àwọn aburú rẹ̀ òun láfẹ́ kí wọ́n bá ní yànnàná nígbà tí a bá ti ìbéèrè náà sí wọn eléyìí tí a ń bẹ lọ́n subhanahu wa ta'ala àtẹ̀mí àtẹ̀yìn ọlọ́run mọ́sẹ̀ wálé ní tí wọ́n mọ̀ tẹ̀láwùn yẹn nítẹ̀lé tí a fọ́jú tàwa ní bojú kí ni alukur'ani sọ. So kí ni súnà anábì sọ́lá sàlámù náà sì wí pàápàá jùlọ lórí bí a ṣe ń gbélé ayé wa tó wá jẹ́ pé ìlànà tí àwọn èèyàn kan bá là kalẹ̀ òun láwa ṣe bí rí ìlànà ni láàmú pé ó dáa ju ìlànà tí anábì sọ́lá sàlámù lọ léyìí táwa sì ń tẹnumọ́ fún wa ní gbogbo ìgbà pé wà khayra li hadiyi hadiyi muhammadu sallallahu alayhi wa alihi wa sallam ìlànà tí mo ń da jù téyè kábàámọ̀ péyàn lórí rẹ̀ òun náà ni ìlànà ti ànábì kọ́lọ́hún kọ́mọ́sálá ìsàánú ẹnì kọ̀ọ̀kan wa àtẹ̀mí àti yín ọlọ́hún kí ẹnì kọ̀ọ̀kan wa ṣe níbi tá a kù sí kọ́lọ́hún kó sì fi islam náà kó fi dá wa lọ́ṣọ̀ọ́ ní báyìí olùbánisọ̀rọ̀ wa ìbéèrè tí a ní fún yín ni pé ní kíníkíní ń jẹ́ tàkìlérú lẹ̀ àmà yá àti àwọn aburú rẹ̀ òun la fẹ́ kí ẹ bá níyàn nínú bisimilah. a'udhu billahi minash shaitani إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ به من سرور أنفسنا ومن سيئات أعمالنا من يعدي الله فلا مدل له ومن يدلل فلا عادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك عمير مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم أدقف الله سبحانه وتعالى أبتي يصيمي تيمي أتونا di ọjọ́ tòní pàápàá jùlọ lákòókò tí à ń bẹ́ńbẹ́ ọlọ́run tó wá ní ká bẹ nínú ọ̀kan nínú àwọn tí ó fàkókò wọn lẹ̀ láti fẹ́ gbọ́ tiẹ̀ gbogbo tí a ń gbọ́ ọlọ́run jẹ́ kí ó ṣe àǹfààní fún wa láyà àti ní alkiyama gẹ́gẹ́ bí àkórí ìbánisọ̀rọ̀ tí wọ́n ti sinmi èyí tá a pè ní atẹ̀kìlídùl àmà èyí tá a pè ní tẹ̀lé afọ́jú ní èdè yorùbá ohun tá a lè wí ni òun náà ni kí wọ́n tẹ̀lé yẹn blindly pé ibi tí bá ń wà mí lọ ibẹ̀ náà sá ni à ń lọ ó ṣe déédé kò ṣe déédé kò sí ohun tí ó kàn mí níbẹ̀ àkórí ìbánisọ̀rọ̀ yìí ó pàtàkì pàápàá jùlọ torí ipò tí àwùjọ wa tí ẹ̀sìn Islam ti ń wà látara ohun tí àwọn èèyàn ń ṣe nínú ẹ̀sìn lórúkọ ẹ̀sìn. àwa ní bùkátà sí pé kí ni à ń pè ní àtẹ̀kìlíìdù àtẹ̀kìlíìdù náà ni ìkọ́sí àbí ìtẹ̀lé èèyàn kan àdìpọ́n wa pé àtẹ̀kìlíìdù lè àmọ́ ìtẹ̀lé afọ́jú òun náà ni pé ká máa tẹ̀lé èèyàn láì kù ńlá pé báyà ibi tí ń wà wá lọ ọ̀dà àbí ọ̀dà ọlẹ́rìí àbí ọ̀lẹ́rìí nínú alikitaabu wa sunna gẹ́gẹ́ bí àlàyé táwọn onímọ̀ mú wa ló fi jẹ́ pé ìtumọ̀ táwọn pé tẹ̀kìlódì làámá òun náà ni qabulul qawl min ghayri dalil nítumọ̀ kan pé igba ọ̀rọ̀ kan àbí iṣẹ́ kẹtẹ́ nìkan ṣe láì mú tọ́ka fún wa wá nínú ọ̀rọ̀ ọlọ́run àbí tànàbí sallallahu alaihi wasallam ká máa wá sí lọ ká tẹ̀lé ọ̀rọ̀ rẹ̀ ìtumọ̀ kan nìyẹn. níbo mi àwọn ni ní ìtìbá rajuli ghayrahu fíìmà sami'ahu minhu òun náà ní ohun tá do gbọ́ mọ tẹ̀lọ́rọ̀ lọ. leri emi pé ẹni yìí olódodo ni láì tiẹ̀ ní si sí ti mu oro tí ń mi àwọn pè ni ata'alluqu bi madhhabi man laysa qawluhu hujja bi nafsihi tọ́pẹ́ pé òun náà ni ìtẹ̀lé ọ̀nà ń tọ̀ tẹ́nìkan gbé kalẹ̀ àbí tẹ́nìkan rìn tọ́tọ́ ajẹ́pẹ́ nìyí kì í ṣẹni tọ́jẹ́ pé ọ̀rọ̀ rẹ̀ fúnra rẹ̀ ló tó tẹ̀lé láì jẹ́ pé bóyá ó mú ìtọ́sọ́nà kan wá látinú alukur'ani fúnra rẹ̀ lábẹ́ gbólóhùn pé man laysa qawluhu hujjatun bi i ẹni tó pé ọ̀rọ̀ rẹ̀ fúnra rẹ̀ kọ́ ni ẹ̀rí irú èmi tí ń sọ̀rọ̀ kì í ṣe pé ohun tí Yusuf bá sọ jáde lẹ́nu òun ló ti di ẹ̀rí bí ó jẹ́ pé kó kì í kan pé ànábì sọ báyìí ọlọ́run ọba ó báyìí kí fi muru tàrífù yìí wá òun náà ni pé torí pé ń bẹ nú àwọn ẹ̀dá èèyàn tó pé wọ́n bá sọ ẹ̀rí ni gẹ́gẹ́ àwọn ànábì ọlọ́run bákan a ní àwọn tó ànábì ọlọ́run tó àwọn sọ̀hábà tó ń tọ́ bá dọ̀ wọn lábẹ́ pé ìjìmá ọ̀rọ̀ náà ní eléyìí náà tó jẹ́ pé a mọ̀ fi ọ̀rọ̀ wọn ṣe sìn tàbí ọ̀rọ̀ sọ̀hábà kan táwọn yòókù ọ̀tako lábẹ́ hujjiyatu kọ́wùlù sọ̀hábì lábẹ́ ọ̀rọ̀ tí sọ̀hábà kan tí ọba ti rí àwọn tó tako àbáwọn yòókù dákẹ́ a lè rí ìjùmọ̀ òwò tó jẹ́ pé àbí lóríṣiríṣi bí àwọn onímọ̀ bọ́n ṣe ṣàlàyé rẹ̀. náà lábẹ́ eléyìí nínú ẹ̀sìn wa ń tá ń pè ní ìmọ̀ tẹ̀lé èèyàn ìmọ̀ ọkọ́sẹ̀ èèyàn ó pín sọ́nà méjì alẹ́ yìí tó jẹ́ pé kò sábúrú ń bẹ̀ nígbà tí ẹni yìí tó bá jẹ́ pé ohun tí ń ṣe ó fún wa nítọ́ka nínú alukur'an ó fún wa nítọ́ka nínú sunna nabi sallallahu alayhi wa sallam torí pé alukur'an yìí òun náà ni ìwé tọ́lọ́ ń gbé là nẹ́bì lọ́wọ́ kó lè jẹ́ atọ́nà fún wa anabi sallallahu alayhi wa sallam náà àwọn náà jẹ́ olùtọ́nisọ́nà ní ọlọ́run ọba adẹ́dà lọ́rùn anabi sallallahu alayhi wa sallam sí wa. so látàrí báyìí ìwà tẹ̀lé anabi àti àwọn sọ̀hábà torípa anabi ti ẹ̀sọ́ nù àwọn ọ̀rọ̀ wọn tọ́pọ̀ wípé ẹ tẹ̀lé mi o ẹ sì tẹ̀lé àwọn àrólé afinimọ̀nà tí wọ́n tẹ̀lé mi anabi náà sallallahu alayhi wa sallam bíi abubakar umar usman ali àti àwọn míì náà táwọn náà rìn ní orípa wọn. lórí eléyìí ló fi jẹ́ pé ká ṣe tẹ̀kílídù àwọn eléyìí ká tẹ̀lé àwọn ẹni yìí òun jẹ́ ìtẹ̀lé tó dáa ṣùgbọ́n ni yóò tó bá yẹ lẹ́yìn àwọn sọ̀hábà àyè tẹ̀lé wọn ní títẹ̀lé ká dijú bí ọba lè jámi sí kọ jámi sí ló fi jẹ́ pé àwọn àhímà mẹ́rẹ̀ẹ̀rin àtàwọn tó jẹ́ àwọn fọkọ̀ áwọ̀ sábà àbá àtàwọn míì àwọn tí ò tiẹ̀ wà màṣúwòrán náà tí ò gbajúmọ̀ nínú wọn tí wọ́n bá sọ̀rọ̀ wọn a máa fi ọ̀rọ̀ yìí wọn a máa fi kẹ́yìn rẹ̀ pé nígbà táwọn bá sọ̀rọ̀ kẹkàlà báwọn ṣiṣẹ́ kan tẹ́ bá rí ohun tó takò ó ẹ kó ọ̀rọ̀ àwọn dànù pé ẹ tẹ̀lé ọ̀rọ̀ ti anabi sallallahu alayhi wa tó bá kẹ́ni gbàtà bá rí ọrọ èèyàn kan tó bá gbọ́n ọ̀rọ̀ àwọn sọ̀hábà tó bá gbọ́n ọ̀rọ̀ àwọn á gbé tiẹ̀ ni á wòye sí. látàrí fi jẹ́ pé ohun tá à ń pè ní ìtẹ̀lé afọ́jú gangan òun wá ní kéèyàn ọmọ tẹ̀lé tá a ní wo ṣé ohun tó mú wá fún wa sọ lẹ́rìí àbí kò lẹ́rìí nínú tírà ọlọ́run àbí àdìsí anábì wa muhammad sallallahu alayhi wa sallam àpẹẹrẹ irú eléyìí òun náà ní píká pé nǹkan tá a ti bá láwùjọ ìyẹn lè mọ tẹ̀lé àṣà tọpasà yìí ni ọmọ tẹ̀lé lọ ó sì mọ̀ pé àṣà masdaru rẹ̀ níbi tí wọ́n ti mú un ti ń jẹ́ àṣà kì í ṣe pé inú ẹ̀sìn ni wá wá pé ibàṣà tiwa ni bẹ́ẹ̀ ni kì ṣe gbogbo tí ń jẹ́ àṣà iná ẹ̀ ní ẹ̀sìn kó dànù fagilé kìí ṣe pé gbogbo ohun tó ń jẹ́ àṣà náà ni ẹ̀sìn tún tẹ́wọ́ gbà lábala kejì. àpẹẹrẹ irú eléyìí ọba wa pàápàá jùlọ ara àwọn ànábì ọlọ́wọ́n ọba tí wọ́n síwájú káwá mú wa Ibrahim tó a rí Ibrahim bẹ̀rẹ̀ ìrìn àjò wọn tí ọba tó gbé ìmọ̀nàdé fún Ibrahim àwọn àwọn nǹkan míì náà ni àwọn tó bí wọn ni wọ́n ń sìn àti àwọn ọjọ́ wọn ṣùgbọ́n nàbí wa Ibrahim ọlọ́run fi wọ́n mọ̀nà débi pé aya alukura ni ìkọ́lẹ̀ lè abihi wa qawmihi ma ta'budun ìgbà tí wọ́n ń sọ fún àwọn fún bàbá wọn ànábì wa Ibrahim àti àwọn ọjọ́ wọn pé àkínní tẹ̀ ń sìn yìí àwọn náà ni kọ́ọ̀lù na'budu asnaman fanadhallu laha aqifin wọ́n ní a àwọn òòṣà náà làwọn ń sìn tó jẹ́ pé àwọn náà làwọn ń wólẹ̀ fún làwọn ń kóra dúró fún tẹ́pẹ́ ntọ́ bá ní káwọn ó ṣe làwọn ó ṣe ntọ́ ní káwọn mọ̀ ṣe àwọn ò ní débẹ̀ ẹ jẹ́ gbọ́n tánibí wa Ibrahim sọ fún wọn. ó ní àwọn tẹ́ ẹlẹ́nsìn yìí aliyesuma ounakum iftad'un ǹjẹ́ gbàtẹ́ bá pè wọ́n ǹjẹ́ wọ́n ń gbọ́rọ̀ yín ǹjẹ́ wọ́n ń gbọ́rọ̀ yín bí gbàtẹ́ bá pè wọ́n wọ́n ní aw yanfa'unakum aw yadurun àbí wọ́n lè ṣàǹfààní fún yín àbí wọ́n lè kó nira kan bá yín wọn ò tún rí nǹkan sọ wọn ni ohun táwọn ní sí gbogbo ohun tó sọ yìí wọ Ibrahim ni pé qalu wajadna aba'ana kadhalika yaf'alun bá a ṣe rí táwọn bàbá wa tí wọ́n ń ṣe nìyẹn bẹ́ẹ̀ náà ni àwa ni ó sì mọ̀ ọ́ lọ eléyìí ni ìsìn wọn tí wọ́n fún anabi wa Ibrahim tẹ́pẹ́ ń túmọ̀ pé kí ló jẹ́ wọ́n sọ bẹ́ẹ̀ kó jẹ́ wọn mọ̀ sí wọ́n ń ṣe òun náà ni ìtẹ̀lé àwọn baba ńlá wọn tí ó ti ṣíwájú láì béèrè pé kí ni tọ́ka ohun tẹ̀ ní àmọ́ sí yìí. níbo mi nú alukur'an allah subhanahu wa ta'ala sọ fún wa pé nígbà tẹ́ ẹ bá sọ fún wa idha qila lahum ta'allaw ila ma anzalallah nígbà tẹ́ bá sọ fún wa pé ẹ wá ẹ àjọ ọ̀fìsẹ́ wa jọ ohun tí ń bẹ nínú tíra tọ́lọ́run bá sọ kalẹ̀ ìlànà ọlọ́run ẹ àjọ tẹ̀lé wa ila bákan náà ni pé ẹjẹ́ àjọ ọmọ tẹ̀lá nàbí sallallahu alaihi wasallam àwọn ọ̀rọ̀ rẹ̀ àwọn ọ̀sìn rẹ̀ tó mú wá fún wa. qalu asbuna ma wajadna alayhi aba'ana wọ́n sọ pé ó tó àwa o ohun tá a bá wọn bá wa lérí rẹ̀ ó ti tó wa fóun láàmú ọ̀sìn. awalaw kana shaytanu yad'uhum ila azabi sa'ir kódà kó jẹ́ pé àṣetọ́ọ̀nì ní ń pè wọ́n lọ bí ìyá ẹlẹ́ta eléro tí ń jẹ́ ìyá náà wọn kùnlá eléyìí tí wọ́n bá lọ́wọ́ àwọn bàbá wọn yìí náà òun náà ni wọ́n mọ̀ sí. látàrí báyìí ló fi jẹ́ pé ohun tá à ń pè ní at-taqlidul aama ìtẹ̀lé afọ́jú àmọ́dì kan lọ́jẹ́ láàrin àwùjọ pàápàá jùlọ fẹ́ntọ́ bá sí ẹ̀sìn rẹ̀ níbàámu pẹ̀lú ti ọlọ́run àti ànábì wa muhammad sallallahu alayhi wa sallam torí pé eléyìí yóò tini lọ sí nǹkan tí ò jẹ́ ẹ̀sìn tẹ́pẹ́ àwọn àrọ́mọdọ́mọ wa tí wọ́n ń bọ̀ wọ́n ó sì bí ẹ̀sìn ni tẹ́pẹ́ ní tí bá wá ń sàlàyé pé báyìí lọ́lọ́run ni a ṣe báyìí lànàbì ni a ṣe yóò fẹ́ di ọ̀tá àwọn tí ń ṣàlàyé fún látàrí pé àfẹ́ gbọ́rù èyí tá ti bá sábà tẹ́lẹ̀ òun ni kí báyìí làá mọ̀ sí eléyìí ni nípa àlàyé lórí ohun tí ń jẹ́ àtẹ̀kìlídù alẹ́ àmà àwọn Allah subhanahu wa ta'ala ọ̀sánù wa torí pé lélẹ́yìí àmọ́ ọba ìsìn ẹni jẹ́ kò ní jẹ́ ọrẹ́ ṣìṣe kò sí ní jẹ́ fi fáwọn tí àtẹ̀kìlídò lè ámánì ń tà sí wá sí láyé òun náà ní ẹ̀sìn téèyàn bá wá rẹ́sìn ṣe ó túmọ̀ pé àlìkìyámà yìnyẹn kò ní rọgbọ àwọn títí wọn ń bọ̀ lẹ́yìn náà inú wọn ò ní dùn pé ṣé irú ohun tí wọ́n fi ilẹ̀ fún wa nì ló fi jẹ́ pé ká lè fi nǹkan rí ilẹ̀ fáwọn tí ń bọ̀ lẹ́yìn wa yálà àwọn tó jẹ́ àwọn ọmọ kíw àwọn tá a jẹ́ àfa ká fi ìlànà rí ilẹ̀ fún wọn àwọn tá a jóbi ká fi ìlànà rí ilẹ̀ fáwọn ọmọ wa tó fi jẹ́ pé àní bẹ nínú àwọn òbí jẹ́ pé ọlọ́run dìklẹ́ pé kódà bí wọn ọba tiẹ̀ gbọ́n tí wọn ọba lóye tí wọn sì mọ ohun tí wọ́n ń ṣe so ní ṣókí ní orí àlàyé lórí ohun tá à ń pè ní àtẹ̀kẹ́lẹ́dọ̀ àmà. jazakumullahu khairan ọlọ́run bá ní san olùbánisọ̀rọ̀ ní ẹ̀san olóore à ń bẹ lọ́hùn nínú àánú rẹ̀ gbogbo àwọn aburú tí wọ́n ń tara àwọn nǹkan yìí jáde ẹ̀họ́ ní láì subahana wọ́n padà tún mọ ṣàlàyé àwọn eléyìí náà fún wa nígbà tí ìbéèrè bá débẹ̀ ṣùgbọ́n ẹnì kọ̀ọ̀kan wa ẹ dákun ìlànà ànábì sallallahu alayhi wa sallam òun ni ìlànà ẹ sì rí i pé gbogbo àgbà ni a máa ń tẹnumọ́rọ̀ àwọn ọ̀rọ̀ yìí tẹlomi náà bá tún ní ọ̀nà àbàjá ọ̀nà àbùjá kan lọ́rùn ọ̀pẹ rẹ̀ wọ́n já gbọ́ torí pé ànábì sallallahu alayhi wa sallam òun ni tẹ́ḿpìlẹ̀tì ìgbésí ayé ẹnìkọ̀ọ̀kan wa ẹnìkan kan wà lè jẹ́ nìkan tí ó rò lálọ́jọ́ ògbéǹde àlàkìyàmá wọ́n jẹ́ èèyàn bẹ̀rù rẹ̀ mi tí ò lérò torí pé ànábì òun lọ́lọ́ ní káwò kọ́sẹ̀ ogun tó bá wá mú wá gẹ́gẹ́ bí ẹ̀sìn òun náà ni ó mọ̀ jẹ́sìn òun tó bá wá ní ká jìnà sí àfi ká rí wa jìnà sáwọn nǹkan yẹn ká sì sọ́ra fún kákẹ́mọ tẹ̀lé yẹn dogmatically ọ̀kan lára àwọn olùmọ̀ wa ọlọ́run bá ní ṣe dára fún bàbá náà wọ́n ń sọ̀rọ̀ fún wa lọ́jọ́ kẹ́ńgbà tá a wà nídàálẹ́kọ̀ọ́ wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ wa ká mọ̀ jẹ́ kí ọpọlọ wọ́n dàbí ọpọlọ mọ̀ọ́lù nítorí pé ọpọlọ mọ̀ọ́lù nìyí gbogbo ibi tí olówó onímọ̀ọ́lù bá dà lọ náà ni mọ̀ọ́lù ọmọ lọ wọ́n nísìn kẹ́nìkan sọ̀rọ̀ kí gbogbo wa kàn ó gé e, ọ̀rọ̀ náà so ọ̀rọ̀ tí ń sọ yẹn kọ́ láàmú gbósùbà fún àkọ́kọ́ bójú wo ọ̀rọ̀ tí ń sọ yẹn náà a wà lọ́nu kìtàbù wa sunna ìtumọ̀ ẹni pé a lọ́nu àlọ́ Qur'an àti ìlànà Nabi sallallahu alaihi wasallam a lọ báwo ló ṣe wà relevant sáwọn nǹkan méjèèjì tá a sọ yẹn sí nígbà yẹn la tó lè mọ gbósùbà fún torí pé nígbà mi mo mẹtọ pé téèyàn bá tí ọbọ tí ọba ṣẹlẹ asilamu mu nígbà latara látara ìmọ̀kẹ́ tí ń ba lára ẹ sì mọ gbósùbà ràǹdẹ̀ fún ọ̀rọ̀ ẹ mọ gbósùbà ràǹdẹ̀ fún ah, a bá lọ wo yẹn sínú yẹn bá ṣe déédéé sunan yẹn ṣe déédéé yẹn ṣùgbọ́n tí ó bá ti rí bẹ́ẹ̀ kí lọ́rọ̀ téèyàn wá fẹ́ sọ nínú ẹ̀sìn wa yìí tó bá ti yàtọ̀ fálù kùránì àti súnà nàbì sọlá sàlám ó tún wá yàtọ̀ kúrò lórí àyàn tó yẹ pé àwọn sàábé tó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọ́n béèrè béèrè tó fi dẹ̀sìn ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọ́n ṣe àwọn ìṣesí kan tánàbí fi dá wọn lóhùn rẹ̀ so àwọn eléyìí àwọn gẹ́gẹ́ wá nílànà tó bá ti yàtọ̀ sáwọn kan yìí á ń jẹ́ lára àwa tí ala jẹ́ mùsùlùmí. alhamdulilayi uh, síwájú ká tó tẹ̀síwájú gbogbo àwa tí à ń bá wa lọ ní live àwa ni ò ti rí i pé uh, ojú mẹ̀nẹ̀mẹ́ àwọn tá à ń lò òun ní í ṣe bẹ́ẹ̀ tí báyà fi máa ríra wa ní ẹnu àsìkò tá ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí pẹ̀lú ọgbọ́n Allah subhanahu wa ta'ala lẹ́ngbà yóò tọ́ bá ti padà á mọ̀ wò wá láwọn gbogbo ibikíbi tí a ti ń rí wa. naam alákọ̀ọ́kọ́ ń bẹ̀ òun náà ni pé. inú aburú tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni pé a mọ̀ tẹ̀lé àwọn nǹkan tọ́jẹ̀ nǹkan ìbàjẹ́ lórúkọ ẹ̀sìn lórúkọ afẹ́sẹ̀sìn. àpẹẹrẹ alákọ̀ọ́kọ́ òun náà ni pé nígbà tí wọn ò tí wa muhammadu sallallahu alayhi wa sallam tánàbí ọ mú rìsáàlà ìsìlámíyà tó sì tẹ̀jídù rẹ̀ kún yìí títí ń bẹ tẹ́lẹ̀. naam wọn a alikaaba ilé allah subhanahu wa ta'ala gbogbo atabati lọ sí hajj abase umurari atunpa àmọ sí tọwaf torí pé nínú gbogbo ìran ìjọsìn èyí tí kò sí àtà pé bọ́yẹ́lẹ́sìn yóò tó lè pera ẹ̀ tí wọn ò fi sin ọlọ́run tí wọn ò fi sin òsàrí tẹ́pọ́lọ́run nìkan ni wọ́n mọ́dà ní ẹ̀pá wọn ṣe fún ààwẹ̀ ọwà unique ṣùgbọ́n afẹ́ ti ni àyè ìwólẹ̀ fún yẹn ni gbogbo àwọn yòókù ni wọ́n ti ṣe fún nǹkan kan rí ló fi jẹ́ pé ààwẹ̀ tún yàtọ̀ ọlọ́run náà fi ní tèmi ni ṣùgbọ́n tọ̀wáàfù yìí àwọn tó jẹ́ àwọn kùfáàrù nígbà yẹn lọ́hùn ní hòhò ọmọlúàbí ni wọ́n máa rọ kiri ká alikaaba tó bá sọ fún wọn pé àwọn tẹ̀ yìí ọ̀bá mu wọn ó pè é báwọn ṣe báwọn bàbá àwọn náà tí wọ́n ń ṣe é nìyí pé ọlọ́run ló pa àwọn láṣẹ bẹ́ẹ̀ àtọkùnrin àtobìnrin ní hòhò ọmọlúàbí ni wọ́n mọ̀ sí tọ̀wáàfù irú àpẹẹrẹ eléyìí náà ó dí àwùjọ wa kódà tá allah subhanahu wa ta'ala pa afẹ́ sìn á wà á gbàgbé ohun tó jẹ́ mọ́jẹ̀mú rẹ̀ ìjọsìn tá a fẹ́ sìn yẹn lápẹẹrẹ à ń gbọ́ pé àwọn èèyàn yẹn nẹ́fìlà ní hòhò ọmọlúwàbí láì wọ̀ nkankan tí báyà táwọn bá ti bọ́ra á lè bọ́ báwọn ṣe wáyé tó jẹ́ pé tí ọba sí ẹni tó wà ń kọ̀ǹdíṣàn ẹ pé kò rí nǹkan kan wọ̀ kò sí nǹkan kan tó lè fi lé ara èèyàn ní sísọ láti bẹ́ẹ̀ kọ́ lọ́wọ́ gbà ara ṣùgbọ́n àwọn kan náà ní wọ́n sọ fún wọn pé báyìí ni kò ṣe kírun òrùn yìí araru ìtẹ̀lé afọ́jú kan iná ìlélẹ́ yìí nínú àwọn àpẹẹrẹ ọ̀nà ìtẹ̀lé ìtẹ̀lé afọ́jú tá a mọ̀ ní sáwọn èèyàn pé afọ́ alágbájá ló ní í ṣe bẹ̀ àbí bàbá alágbájá ló ní í ṣe bẹ̀ kátó wá sẹ̀pá báwọn tí wọ́n tẹ̀ wá ń gbé ohun tí à ń pè ní ẹbọ tọ́jà pé tó ń bá sọ fún wọn pé ìbàjẹ́ lélẹ̀ àánú ni pé a záàdù ni ó gbé ní ni àbọ̀tì ẹ̀wọ́ sọ àtìmọ̀ pé Islam ara àtẹ̀lé akọ́jú ni pé báwọn ṣe bá lọ́dọ̀ àwọn àbá ànẹ́nì ni eléyìí ọjẹ́ alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì náà àwọn ọ̀tẹ̀lé afọ́jú tó gbajúmọ̀ láwùjọ tó kù láwọn ìlú kọ̀ọ̀kan tí ó sì ti kúrò láwọn bòmíì òun náà ni ìmọ̀ sí àyẹ̀wò gbogbogbò tí wọ́n máa ń pè ní orúkọ gbígbóhùn tíra tí wọ́n máa ń pè ní orúkọ wàhálà báyọ̀ ọ̀sẹ̀lẹ̀ ńbẹ̀ wàhálà báyọ̀ ọ̀sẹ̀lẹ̀ ńbẹ̀ àwọn mùsùlùmí náà wọ́n kọ́pì eléyìí látọ̀dọ̀ àwọn tó jẹ́ àwọn kùfáàrù ni látara ìtẹ̀lé afọ́jú táwọn náà ń ṣe. kí ló délé kí ló ń bọ̀ láti rẹ́rìí eléyìí anabi wa muhammad sallallahu alayhi wa sallam anabi sọ́nà àdìs tó fẹ̀sẹ̀ nílẹ̀ pé látẹ̀tẹ̀bẹ̀ anna sanana man kana qablakum aw alladhina min qablikum anabi ni ẹ̀ mọ̀ tẹ̀lé ìlànà àwọn tí wọ́n ṣáwájú yín ṣíbùrán bí ṣíbùrín ní ìgbọ́nwọ́ ìgbọ́nwọ́ wọ̀dìrọ̀ àmìbìdìrọ̀ ìn àti ní ní ọrùn wọ ọrùn wọ àti ní gbọ̀nwọ́ ìgbọ̀nwọ́ ni pé bọ́n bá ti ń lọ díẹ̀ díẹ̀ ẹ mọ̀ tẹ̀lé wọn bọ́n bá tún jìnà ẹ tẹ̀lé wọn náà ni. àtàlà òdàkàlù jókòrò àdọ́bì kí tó fi jẹ́ pé tí wọ́n bá tiẹ̀ wọnú sa agilintí pẹ̀lú àbíhó aláǹgbá lápẹ̀rẹ̀ látàbàtùmóhùn ẹ tẹ̀lé wọn wọbẹ̀ ànábì ni tí ọba já wọn ta ni ọba tún jẹ ẹ wá jáwó láwùjọ wa lẹ́nu àwọn wo ni máa sọ pé àwọn fẹ́ gífù prọfẹ́sì nǹkan tí ó nínú ọdún ṣùgbọ́n Allah subhanahu wa ta'ala láti lè jẹ́ pé kí wọ́n mọ̀ pé nìkan ọmọ kọ̀kọ̀ ọmọ tí ó ṣẹlẹ̀ nínú ọdún ààrí gbogbo àwọn tí ń sọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ tí ó nínú ọdún ìbáyọ̀ ṣẹlẹ̀ báyọ̀ ṣẹlẹ̀ kọ́kì wọn kọ pé kòrónà yọ̀ ṣẹlẹ̀ kódà ìgbà tó ṣẹlẹ̀ àwọn tó ń sọ pé bàbá yìí ni ọ lọ wọn padà tún sọ pé àwọn ń ni so àwa náà ẹ̀yin náà tẹ̀yìn náà ẹgbóhùn tíra tẹ́ fi ṣe é jọ àwọn ẹni yìí Yahudi àti Nasara tí wọ́n mọ̀ sọ àsọ́lẹ̀ kan tá a ní wa jọ torípa àbánu sunna nabi ẹnìkan sọ fún wa pé tọ́wádìí àsìkò báyìí nǹkan báyìí ṣẹlẹ̀ eléyìí ká padà sórí ìlànà ẹ̀tọ́ Ọlọ́run àti ti anabi wa muhammad sallallahu alayhi wa sallam ara àtẹ̀lé wọn ọ̀kan lélẹ́yìí tẹ́ pé ìgbóhùn tíra kò sínú ìlànà mùsùlùmí ara pé bá a ti bá àwọn àbáwá tí wọ́n ń ṣe tó tẹ́lẹ̀ bí wàhálà máa ń ṣẹlẹ̀ pé ẹ̀ ń gbàtẹ́ ní àwọn gbóhùn tí a mọ̀ tọ̀ àsìkò ẹ̀yìn tẹ́ gbọ́ náà kí la rí ṣe sí àwọn tí ń ṣẹlẹ̀ yìí tó jẹ́ pé inú nǹkan tí máa ba ìsìláàmù ẹni jẹ́ iná ẹ̀ lélẹ̀ ara àtẹ̀lé afọ́jú ní mú yẹn kóhun tó fẹ́ mọ ka tí àfáwọn yẹn kún ọgbọ́n tí ó ṣẹlẹ̀ káwọn kẹ́ni ọlọ́kójọ nípa àwọn fẹ́ gbọ́ irú rẹ̀ èyí tó wá burú jù tó yẹ pé òun gan-an lọ́jẹ́ yìí ti ń kóbá ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí láwùjọ wa tá a bá sì mójútó ní àwọn ọ̀tẹ̀lẹ̀ afọ́jú òun náà ni àwọn ààyè tá à ń sìnkú sí àti bá a ṣe ń ṣe àwọn àyè tá à ń sìnkú sí àti pò tá a gbé àwọn òkú wa sí. Si torí pé onílẹ̀ ńlọ́dọ̀ ọ̀rọ̀ anábì sallallahu alaihi wasallam torí pé a ti fi ìsìnkú wa a ti fi jọ ti yahudi àti nasara lára ìtẹ̀lé afọ́jú yálà tá à ń tẹ̀ láwọn tí ò jẹ́ mùsùlùmí àbí àwọn tó jẹ́ mùsùlùmí tó jẹ́ pé ìlànà anábì kọ́ ni wọ́n fi ń ṣe ọ̀nà tí wọ́n ń gbé wa tọ̀ ṣùgbọ́n tá à ń tẹ̀lé wọn lọ bẹ́ẹ̀ ló fi jẹ́ pé nínú hadisi ìyàwó Aisha látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam wọ́n nígbà tá anabi ń bẹ lórí àmọ́di èyí tó jẹ́ pé sábàbí rẹ̀ la anabi fi bọ́ sálì kìyàmà àwọn tó jẹ́ ìyàwó anabi sallallahu alayhi wa sallam àwọn méjì umu salma àti umu habiba wọ́n wá ń sọ̀rọ̀ lẹ́gbẹ̀ẹ́ anabi sallallahu alayhi wa sallam wọ́n ń ròyìn fúnra wọn ilé ìjọsìn kan tí wọ́n rí nílùú habasha torí pé wọ́n sìnrìn àjò lọ síbẹ̀ rí wọ́n ròyìn bó ṣe rí wọ́n ròyìn àwọn àwòrán tí ń bẹ́ńbẹ́ tòun ti bá nẹ́bí ṣe ń bẹ lórí ìdùbúlẹ̀ àmọ́di ànẹ́bí wa gbórí sókè ànẹ́bí wa sọ fún wọn pé àwọn tí ẹ ròyìn wọn òlá ìkàkọ́wòmùn àwọn ọjọ́ kan ni wọ́n jẹ́ ìdàkánà fi ìrọ́jòlò sọ́ọ̀lì tẹ́kútẹ́ni rẹ̀ kẹ́mà ń bẹ nínú wọn tẹ́nìyẹ́ wa kú bannaw ala qabrihi masjidan wọ́n mọ ilé ìjọsìn sí orí ibi tí wọ́n sin òkú ẹnìyẹn sí ni ànẹ́bí wa ni wọ́sọ̀wọ́rú fi ìtìlkà sùwàrù kódà wọ́n ya àwòrán wọ́n ya àwòrán rẹ̀ sáyè yẹn anabi wa ni fa ulaika sirarul khalqi indallah anabi ni àwọn èèyàn bú làwọn ẹni yìí lọ́dọ̀ ọlọ́run ọba lọ́jọ́ gbẹ̀ndà kìyàmà káwọ́kọ́ gbé e níbi awọ ẹ̀tìkẹ́ yìí láwùjọ wa lẹ́nu àwọn àṣà kan náà tún ti gbilẹ̀ nínú àwọn àṣà tó jẹ́ àṣà àtẹ̀lé afọ́jú yálà fáwọn tí ò jẹ́ mùsùlùmí tẹ́kọ̀ àwọn ń ṣe tẹ́kọ̀ àwọn mùsùlùmí náà ń ṣe láì tẹ̀lé lánàá nẹ́bì táwọn kan sì ń tẹ̀lé wọn ní tẹ̀lé afọ́jú òun náà ni pé táwọn èèyàn ńlá bá kú àwọn baba ńkálukú ti ń kú nísìn àbáwọn àfa ńláńlá ń kú àmọ́ wá sí pósítà àmọ́ gbé e síta alé kí baba wa kìnnìkẹ́ tó jáde láyé tó sì jẹ́ pé ìgbà tá à ń bẹ láyé gan kọ̀ǹdíṣàn ni ó mú wa ya àwòrán tá à ń pè ní fọ́tò jẹ́ pé a sì gbọ́dọ̀ ṣe kọjá ìpèníjà tó mú wa tá fẹ́ yà á láṣejù ọwọ́ àṣeniláàánú pé ìgbà tó ẹni tó ya fọ́tò gan kú tán ó ní bá a ṣe bá àwọn fọ́tò rẹ̀ lò tó bá yẹ kó ya pásítọ̀tà fọ́tò àwọn kankan ìgbà ńlá wàá sẹ̀ ṣe láńlá tá a gbé síta àbí ká gbé sáwọn síríìtì káàkiri tí ń túmọ̀ pé ara àtẹ̀lé afọ́jú kan òun náà lélẹ́yìí ìwọ náà chẹ́ẹ̀kì ara rẹ kémi náà chẹ́ẹ̀kì ara mi báwo ló ṣe pẹ̀lú àwọn tó kú fún wọn kí lè fẹ́ sọ wọ́n dà lẹ́yìn ikú wọn ànẹ́bísí láwọn tó ń ṣe báyìí àwọn ẹni burúkú ni níwájú ọlọ́run lọ́jọ́ gbẹ̀ndà kìyàmà lẹ́yìn eléyìí báyìí nínú àwọn ọ̀tẹ̀lẹ̀ afọ́jú níbàámu sí àdìs tá a kà òun náà ni ìmọ̀ ọmọ ilé lórí àwọn sàárè torí pé nípìnlẹ̀ anabi sallallahu wasallam tiẹ̀ ní a gbọ́dọ̀ mọ nǹkan kan yípo sàárè ká tó pé báyà ààrẹ sàárè wa àwọn bí tá à ń gbé àwọn òkú wa sí nínú àwọn ọ̀rọ̀ tó nílẹ̀ látọ̀dọ̀ anabi sallallahu wasallam tí wọ́n ní òtí mọ̀ gbọ́ ṣùgbọ́n àwọn wò pé ǹjẹ́ òun tá à ń gbọ́ ìsóhùn là àbọ̀rọ̀ àwọn èèyàn kan nínú àwọn ẹ̀dá tọ́jẹ́ pé à ń tẹ̀lé ní tẹ̀lé afọ́jú torí pé nígbà táwọn ẹbí tún wà lórí ìdùbúlẹ̀ àmọ́dì yìí náà àfàwà Usama bin Zaid wọ́n ní jọ́nà ẹ̀ lọ́hùn ànábì ní kún ó pe àwọn sọ̀hábà wá fáwọn gbàtà àwọn sọ̀hábà wọlé ànábì daṣọ borí ṣùgbọ́n gbà wọ́n dé ànábì sísọ ní orí ànábì wa sọ pé la'anallahu al-yahuda wan-nasara ọlọ́run ṣẹ́bi ilé àwọn yahudi àti nasara àwọn tí wọ́n sọ sàárì àwọn ànábì ọlọ́run ọba wọn di àyè ibùjọsìn. tàbá wá wòye sádìs méjèèjì tá a lé kalẹ̀ yìí báwo ni àwa ń ṣe àwọn sàárè wa alákọ̀ọ́kọ́ sàárè ò gbọ́dọ̀ ga jù káti ẹ̀ pé yẹ̀pẹ̀ la fi sí àti àmọ́ nǹkan kan sí náà kò tún gbọ́dọ̀ ga jù káwa fẹ́ wòye pé láwùjọ wa lénìí àwọn sàárè àwọn tó àwọn ẹni ńlá tá a wò lẹ́ni rèé nírú ìtẹ̀lé àwọn yahudi àti nasara àbí àwọn tí wọ́n fẹ́ yí islam padà fún wa sọ ọ́ di ẹ̀sìn tí ó jọ bíi tàwọn tá a sọ yìí tó jẹ́ pé àwọn tó bá ti já àwọn àfáà tó lóko ó ti di pé àyè tí wọ́n èé ṣe àyè ibi táwọn ọlọ́ọ̀ àwọn mùsùlùmí yòókù sí àfi ká dá odidi yàrá ká dáadáa wọn ká sin wọn síbẹ̀ àtún ní fi mọ́ ń á mọ sàárè wọn a lè táìsì rẹ̀ á yàwòrán wọn síbẹ̀ á faná síbẹ̀ á fi fáànù síbẹ̀ àtàrí bíi pé aburú yìí ti gbókùn débi pé àwọn àyè sàárè yìí ni wọ́n ń di àyè ìjọsìn káwá pera wa padà káfọ̀ pé ìtẹ̀lé afọ́jú ní ti mùsùlùmí lọ ibi tá à ń lọ yìí àwọn òòsà kọ̀ọ̀kan tí ń bẹ láwọn òlú kọ̀ọ̀kan wọ́n lè pé ògún wọlé sí àyè kan ó di ojúbọ rẹ̀ sàmọ̀ pé èèyàn ni wọ́n pè làwọn náà pè tí wọ́n lọ wọlé síbẹ̀ tí wọ́n fi ń sìn àáfàá tóun náà wọnú ilẹ̀ tá a sìnkú rẹ̀ sáyè kan tá a lọ ń ṣe àwọn ọjọ́ ń bẹ̀ bóyá bíi àdó àdó áwò àti mọ̀ pé ìjọsìn ni à ń lọ ń wá ìrìnlọ́wọ́ ń bẹ̀ lọ́dọ̀ rẹ̀ kí ni yàtọ̀ pẹ̀lú èyí tó wọlẹ̀ nílé àgbẹ̀dẹ kan àbí èyí tó wọlẹ̀ nílé ra kan táwọn náà ń fìjọsìn fún ó ń o padà sọ́dọ̀ wa tá a bá rí ẹni tó lè ṣàlàyé fún wa ẹni tó bá kéwù nire tí adìẹ ò fi hun yín kò sí ẹni tó lè rẹ́sì mú wa lórí eléyìí káwa ní ọwọ́ àwòyà wa táwa ní ọ̀jẹ́ àfa ǹjẹ́ nínú gbogbo àwa táwa ní ọ̀jẹ́ àfa àwọn bàbá wa tí wọ́n ń kú ṣé kò sẹ́ni rè kẹ́kẹ́ nínú àwọn ni tó fi jẹ́ pé ètò òsìnkú àwọn tó bá jẹ́ àwọn tó kéwú tó àwọn àgbà àfa bóyá màámu inú ìlú ni àbẹ́ni tó dájọ́ kẹ́lẹ̀ àwọn ni wọ́n ń sọ àwọn sàárè wọn di ojúbọ tí wọ́n ń kọ́ ilé fún wọ́n ń kùn lọ́dà wọ́n ó ṣe gíláàsì síbẹ̀ so eléyìí ń túmọ̀ pé àwọn yìí nìkan lẹ́ni re ṣùgbọ́n táwọn èèyàn yòókù bá kú á gbé wọn lọ àyè tó yẹ ká gbé mùsùlùmí lọ tá a mọ̀ sí makubara àti sórí tẹ́ ìwá sílẹ̀ láàrin àwùjọ wa ó ti gbókùn débi wípé à ń rí àwọn tó fi odidi yàrá sin òkú sí tí wọ́n sì tún ń tẹ́ aṣọ kírun síbẹ̀ tí wọ́n ń gbé àlùkò síbẹ̀ pé tí ìyá bá ń jí ìyá ọ̀tọ̀mọ́ fi ṣèbádà tí àbá bá ń jí àbá mọ̀ fi ṣe ìbáàdà táwọn èèyàn sì ń wọbẹ̀ tí wọ́n lọ ń bẹ lọ́hùn bẹ̀ tí wọ́n lọ ń béèrè nǹkan lọ́wọ́ òkú àlẹ́mí lè pọ́lọ́hùn làwọn lọ ń bẹ̀ ń bẹ̀ ìsìn òkú sáyè yẹn kò sọ ọ́ di àyè gbígbàdúà torí pa anabi sallallahu alayhi wa sallam gan anabi ni ẹ mọ sàṣàlátù fún mi níbi yóò tẹ ẹ bá wà àṣàlátù yẹn ọba èmi anabi kò tún mọ pé kí ẹ ti gbẹ bá tẹ dé níbi sàárè mi làṣàlátù òfin bá mi anabi sọ fún wa pé ń gbẹ bá fẹ bẹ lọ́hùn àgbàtà bá tẹ débi sàárè mi ṣùgbọ́n lẹ́nìí ó ti di pé àwọn ẹni ńlá ẹni ńlá yìí táwọn fojú èèyàn rẹ wò bí àdìsí tá a kà fún wa ó ti di pé wọ́n ń sọ wọ́n dóòsà láàrin àwùjọ wa. ọ̀rọ̀ oríṣiríṣi lọ́mọ gbọ́ ká pera wa padà pé ìtẹ̀lé afọ́jú leléyìí tọ́ba sì dọjọ́ wáyú tábìlì tí ń sọ̀rọ̀ ẹ̀yin tẹ́ ṣe irú ẹ̀ náà tẹ́ ẹ bá sí mọ́ wàhálà tí ó dálẹ̀ ipa wa ò ní ka torí pé àwọn tí wọ́n ń bọ lẹ́nìí táwọn sàárè wọn di ojúbọ kì í ṣe bó ṣe pilẹ̀ nìyẹn o torí ìpìlẹ̀ ẹbọ alákọ̀ọ́kọ́ látara òkú àwọn ẹni rẹ tí wọ́n ń yàwòrán rẹ̀ tí wọ́n sin tí wọ́n kọ́ àwọn ilé ìjọsìn lé lórí náà ni wàhálà rẹ̀. ló fi jẹ́ pé lẹ́nìí tábà wo àwọn àkọọ́lẹ̀ nínú àwọn ohun tá nẹ́bí sallallahu alaihi ni a máa wí tábà fẹ́ lọ ṣàbẹ̀wò òkú àwọn èèyàn ti yí padà sí nǹkan míì lọ́nà wo ló fi jẹ́ pé ọmọ ọdún tó mọ̀ kọtíra pé sírù síyára. Si nígbà tó bá fẹ́ lọ sí yàrá àfa báyìí yóò ti mọ yé náà nígbà tó bá fẹ́ lọ sí yàrá àfa báyìí tí wọ́n ṣe sí ìlú báyìí so nígbà tó bá fẹ́ wọ bẹ̀ nǹkan báyìí lọ́ọ́ kà kódà ní ìlú sekano ìlú sekano ní àbí sokoto ń bẹ̀ náà níbi tí wọ́n sin àfa ìsùnmánu bùnú fọ́ọ́dì òsì ó ní ohun tí wọ́n gbé kalẹ̀ pé ohun tó kà kó tó wọ ní gbogbo àwọn tá sọ yìí wọ́n náà ṣèwádìí kódà àfa alkumi tọ́jẹ́ kẹ́nu àwọn àfa ṣíà ó ní tíra tọ́jẹ́ pé títóbi rẹ̀ fẹ́ẹ́ tóbi tẹ́ kí wọ́n ní àwọn àdúrà ọ̀tọ̀ọ̀tọ̀ fún gbọ́ bá fẹ́ ṣe ṣìyára sáré jáfàrò sọ́dík àdúrà báyìí ló ṣe ń bẹ̀ fẹ́ ṣe ṣìyára báyìí àdúrà báyìí ló ṣe ń bẹ̀ pé kì ni a ṣe ń bẹ̀ ló ṣe láwọn wọn náà sì ti mọ̀ sírù ṣìyára ọwọ́ tiẹ̀ náà yàtọ̀ sí ohun tánẹ́bì wa. sallallahu tí ń túmọ̀ pé ti ń di wọn náà tiẹ̀ kára sọ́n jẹ́ mùsùlùmí ìtẹ̀lé afọ́jú ló débẹ̀. tí tọmọ rẹ̀ tí wọ́n kọ́lé fún wọn kun lè sàárè rẹ̀ lọ́dà àáfà àti bàbá tiẹ̀ náà ń bẹ láyé òun ní àbọ̀kútà àbàtò òun ní àbá kò ní jẹ́ bàbá ti lágbájá nìkan ní òsè kínni ní ọ̀dẹ ni ní ọ̀dẹ ni ẹ̀yẹ tí wọ́n mọ̀ lọ wárí fún. láwọn ìlú kọ̀ọ̀kan ó ti láwọn àyè pé lọ́dọọdún ibi báyìí wọ́n lọ bẹ̀ wọ́n lọ tọrọ ń bẹ̀ kódà àwọn òní sọ pé ọlọ́run ọbọ̀ ṣe báyìí fún ọ kò séwò lágbájá yóò bi àbùkátà rẹ̀ tọ́jọ́ pẹ́ntì ń bẹ́ẹ̀ nù lẹ̀ tó ti kẹ́ fún àbí kò tiẹ̀ kẹ́ fún òun ló ní bùkátà sí wa ẹjá wà nẹ́bí wa muhammad sallallahu alayhi wa sallam nínú àgbékalẹ̀ nínú ẹ̀kọ́ tá nẹ́bí kọ́ wa ànẹ́bí ni ẹ mọ sálámọ̀ sí ni ìtumọ̀ ọkọ́ tó ń dúró pé ní ìkẹ́lá nẹ́bí sallallahu alayhi wa sallam ànẹ́bí tó kú tán àtúmọ̀ á sì asalaamu alayka ya rasulallah kódà àtà bí ọ̀jẹ́ mọ́sálásí ànẹ́bí inú sunna ní pété àwọn afẹ́ wọnú mọ́sálásí á sì bismillah wasalaatu wasalaam ala rasulillah allahumma ftahali abiwaaba rahmatika ó túmọ̀ pé bọ́ fẹ́ wọ mọ́sálásí àdúgbò yín ọ́ sàdúrà fún ànẹ́bí ni ọ sálámọ̀ sáà nẹ́bì káwọ́ wá wà òjò wa lẹ́nu nínú tí ọgbàlẹ̀ kankan iná ní eléyìí láwọn ìlú wa wọn náà wú àwọn kọ̀rọ̀kọ̀rọ̀ lu yín kí làwọn ti ń ṣẹlẹ̀ ń bẹ̀ ara àtẹ̀lé afọ́jú náà ní eléyìí lẹ́yìn eléyìí òun náà tún ni pé àwa tá a jẹ́ àáfàá táwọn wúra wa ní atọ́nisọ́nà tá à ń wora wa ní onímọ̀ ohun tá a ní bùkátà sí òun lọ̀rọ̀ tọkàn náà àwọn àfa àtọ́sọ ó ní wọ̀kún amilan bil ilmi fi mastatatahu liyari bí kalimari ilẹ́dí bí kayakọ̀tẹ́dì àwa náà ká fi mímọ̀ wá ṣiṣẹ́ àdìsí ànábì lálẹ́ yìí mélòó la kà ń bẹ̀ gẹ́bà kókó wá sí mọ̀ láti ń sọ fún wa ẹ̀yin náà ti mọ̀ ikú ohun tí ń jẹ́ sàárè kìí ṣe ohun tí àmọ́ búlọ́ọ̀kù yípo rẹ̀ kátó àṣẹ sọ pé a tiẹ̀ wá kọ́lé fún kátó àmọ́ sọ pé ẹ̀tún fanẹ́sì ẹ̀tún yàwòrán ẹni tí ń bẹ́nu sàárè eléyìí náà ló bí ìgbé àwòrán àwọn àáfàá kọrùn káàkiri lórúkọ pé ẹni ọba ti rí àwòrán mi ẹni yìí ó ti dẹni àlìjẹ́nà nígbà tí má ti mi tó sì rí àwòrán mi subhanallah so eléyìí ara àtẹ̀lé àfọ́jú ni torí pé ọ̀rọ̀ tẹ́ni yìí sọ yìí kílẹ̀ tá àfojú ẹ̀sìn wo káfàlùkọ́ á ní yẹ̀ wò káfi súnà nẹ́bí ni ṣé ìrí ni lásán ìnífẹ̀ẹ́ ni lásán sọ́sẹ́ni dọ́mọ àlìjẹ́nà. kọ́ wọn ni wàá chẹ́kì ara rẹ̀. wọ́n á ní faman qallada al-araha dhalla anil huda ẹni yóò ti bá ń tẹ̀lé rò rí àwọn èèyàn tí ó tẹ̀lé ohun tá nẹ́bí mú wa ohun tá lùkùránì mú wa látara ètò báwo ni ó ṣe sin òkú rẹ̀ níbo ni ó gbé e sí kí ni ọmọ báwo ló ti mọ bá sàárè lò à wọ́n nírú ẹni bẹ́ẹ̀ dọ́là anil huda yóò sọnù kó níbi ọ̀nà mọ̀ wọ́n mọ̀ nkọ́lá dalẹ̀ màṣúùmá fi díìnì yahtadi ẹni yóò ti bá ń tẹ̀lé ẹni tá a ti sọ́kù ń bí àṣìṣe òun là níbi wa muhammad sallallahu alayhi wa sallam irú ẹni bẹ́ẹ̀ yọ ọmọ káwá wò ọlọ́run bá gbé ilẹ̀ kalẹ̀ kó ibùgbé fún wa ńgbàtà ń láyé ó gbé inú rẹ̀ náà kalẹ̀ fún wa kó ibùgbé fún wa nígbà tẹ́mi bá kù lára wa kún gbé wa wọbẹ̀ anabi sallallahu alaihi wasallam ń kọ́ wa lẹ́kọ̀ọ́ àtàdébi pé àyè dojúkọ sàárè nígbà tá a bá fẹ́ kírun àyè jókòó lórí sàárè káwa náà ti mọ̀ ṣùgbọ́n lèmi mọ́sálásí àyè ìjọsìn ọ̀fẹ́ dilé sàárè àwọn èèyàn ńláńlá kọ̀ọ̀kan àbáwọn tá ní àwọn himam himam àwọn abẹ́rẹ́ pé ṣé bó ṣe tọ́ nìyẹn kọ́lẹ̀ lómi lè má wíjàre wá lọ́rọ̀ tí ò lẹ́sẹ̀ ńlẹ̀ wípé tí wọ́n bá sin òkú ẹni rẹ pọ̀ máa tó jẹ́ ní ibú pé ohun táwọn olùkẹ́ mọ́ lórí tẹ́ kejì gbìyànjú lágbé lórí tẹ́ wípé aburú tí òkú ti ń jìyà lọ́wọ́ yọ̀ rẹ̀ àwọn tí ó jẹ́ òkú ìkẹ́ àwọn tó ni rẹ orí afẹ́fẹ́ la wà yìí ẹni tó bá rí níbi tọ́rọ̀ ní ti lálàáfíà tó kùn rẹ́gùn lọ́dọ̀ ànẹ́bì ọ̀rọ̀ ìsọkúsọ lásán lélẹ́yìí torí pé àpẹẹrẹ ní táwọn onímọ̀ mú wá nígbà wọn ń ṣàlàyé lẹ́yìn ìgbà tí wọ́n sọ̀rọ̀ sanad àti matinu àdìsí yẹn pé kọ̀lá làáfíà níbi ọ̀sọ́ èèyàn méjì jọ sùn lórí ibùsùn ẹnìkan ńlá la pé òun ra mọ́tò ayọ́kẹ́lẹ́ tí ó ní èsì òun gbatẹ́gùn ń bẹ̀ òun jẹun nù rẹ̀ ẹni tó ń jọ sùn lórí bẹ́ẹ̀dì kan náà òun sì ńlá la pé iná ń jó òun nígbà àwọn yẹn jọrọ àdìsí yẹn tí wọ́n ní ká da ọ padà sílẹ̀ aka ìtọ́fẹ́ mú wáyìn èèyàn méjì sùn lórí ibùsùn ẹnìkan ńlá la burúkú ọ̀rẹ́ rẹ̀ jáde ẹnìkan òun pariwo jáde tó sì jẹ́ pé kódà nínú ẹ̀sìn òkú méjì mẹ́ta márùn ó lè wà nínú sàárẹ̀ ẹyọ kan ṣoṣo jẹ́ pé èyí tó bá jẹ́ ní ìyá ń nìkan ò di ẹnìkan lọ́wọ́ ń bẹ̀ wa jẹ́ pé irú ọpọlọ yẹn náà la fẹ́ lò ọ̀dà kí ló ti ọlá tẹni tó jẹ́ ní ìkẹ́ tó bá lọ sùn náà sáì tó ń sa àwọn mùsùlùmí sí tóun ní òkó kẹrẹ àwọn èèyàn yòókù lórí wájú káwa mọ̀ pé ìsìn àwọn òkú wa sáwọn àdánkù àwọn yàrá ká béèrè àwọn tá a ti ṣe bẹ́ẹ̀ lẹ́yìn ijọ́ wìtìwìtì ìgbà sìnkú tán ẹjọ́ kẹta ẹjọ́ kẹrin tó ń kálukú àwọn yẹn ń dà wá ẹni tí ó lọ bẹ̀ ẹni tí ó wíwun tọ́tọ́ ẹni tí ó wíwun tí ọ̀tọ́ níbi sàárè rẹ̀ látijọ́ bàbá yín ti kú lẹ́yìn ìgbà tá a ṣe bẹ́ẹ̀ tán èèyàn mélòó ní ń dà gìrìgìrì wá bẹ̀ wá ṣàdúrà àfàwọn tó bá kẹ́ sọ dùsà tó mọ̀ lọ ju owó síbẹ̀ kó àwọn àmì bẹ̀ lọ́hùn níbẹ̀ tó yẹ pé yóò tún mọ̀ dá sáwọn òkú yìí lọ́rùn. ló fi jẹ́ pé bẹ́ẹ̀ ṣe dálẹ̀ lásìkò tá à ń bẹ̀ yìí àwa tá à ń ṣe bẹ́ẹ̀ yóò padà jù bẹ́ẹ̀ lọ táwọn ọmọ yẹn ò bá lẹ́kọ̀ọ́ ẹ̀sìn tó jẹ́ pé àwọn yẹn wàá ṣe bí ohun tọ́tọ́ ni ohun tá à ń ṣe láàrin àwùjọ àdúrà tá a ṣe fáwọn òkú ńgbà tá a bá lọ sórí tẹ́ gbogbo àwọn tá a gbé sójì gan wa ìjọ mélòó là ń débẹ̀ tá à ń ṣe ẹ sì já wò ojúmọ́ kí òní mọ́ káwọn èèyàn mọ́ lọ sórí tẹ́kún wọ́n ṣàdúrà fún gbogbo àwọn òkú ti bẹ́ẹ̀ ó túmọ̀ pé ìdí àwọn òkú wa lọ́wọ́ látara gbígbàdúrà àwọn mùsùlùmí tí wọ́n lọ sí síyára makbara ń bẹ nínú àwọn nǹkan yìí ṣùgbọ́n a ti sọ àwọn tá à ń gbé sójì gbọ̀n tá à ń kọ́lé fún yìí a ti dúró sábì pẹ́ńtì ò nídìí àdúrà ẹnìkankan mọ́ tó jẹ́ pé ẹni tó ti kú ló nídìí àdúrà wa ẹ̀rí ti wà nínú alukur'an rabbana ighfir lana wa li ikhwanina alladhina sabaquna bil iman ti ń túmọ̀ pé gbogbo ẹni tó ti kú ṣáájú wọ́n ní bùkátà sádùá lọ́dọ̀ àwa tá à ń bọ̀ lẹ́yìn níbà mùsíbà nabi sallallahu alaihi wasallam bá nabi ṣe ni a ṣe. tàbá wa wòye lẹ́nì nínú àwọn táwa rí káfí lè mọ̀ pé àwọn sàárè wọ̀nyí wọ́n sọ wọ́n di ojúbọ nílùú masar lápẹẹrẹ ibi tí pè ní sàárè tí wọ́n ní wọ́n sin orí hussein sí masjid hussein ọlọ́run ní ká débẹ̀ wọ́n náà sì ti débẹ̀ kí ló ta àmọ́ sòdodo fáwọn èèyàn láwọn àfa àmì náà táwọn náà ti lọ bẹ̀. láì jẹ́ kó wọ́n sọ fún wa àwọn èèyàn ń fi orí kanlẹ̀ báyìí nídìí sàárè yẹn báyìí àwọn èèyàn ń forí kanlẹ̀ nídìí sàárè yẹn wọ́n ń fọwọ́ ra báyìí. àwọn tọ́jú àwọn àfa àmì náà ń bẹ láwọn àfa ní àwọn àfa masáyébì fìkìhíyà àwọn mọ́sálásí yẹn báyìí èmi sáré pé àwọn ah, sàn ń dáwọ́ jọ síbi kí wọ́n ń gbé mọ́sà kalẹ̀ à bá jáde ibi yìí ṣe ibi táwọn ó ti kírun fúnra ní sọ pé sàárẹ̀ ní ẹlẹ́gbẹ̀ẹ́ kẹmà rẹ òun náà ti mọ̀ pé ó ti mọ ohun tá à ń sá fún. àwọn sàárẹ̀ yìí àwọn ti ń ṣe wọ́n wọ́n ní target torí pé owó tí wọ́n ń realize níbẹ̀ wọ́n kẹ́ ń gbága sídìí rẹ̀ torí pé ẹni tí ó náà ni ẹni tó gọ̀ nínú ẹ̀sìn ọmọ rẹ jẹ àwọn jọmọ rẹ àwọn jẹ ni so ni pé mọ́jẹ́ káwọn kí ó gbé àwọn òkú wọn kalẹ̀ fún ọ níhun tẹ́ mọ̀ dojúkọ láti fi bẹ̀ lọ́hùn. eléyìí bẹ́ẹ̀ àwọn ọ̀nà àbáyọ tàwa àwọn ọ̀nà tá a lè gbà tó fi jẹ́ pé àgbọ́yé báwo la àti nímọ̀ tẹ̀lé àwọn táwọn wò ní onímọ̀ àbáwọn tí ò jẹ́ mùsùlùmí nítẹ̀lé afọ́jú àfimọ̀ béèrè pé ṣé lánàá tọ́lọ́run lẹ́ ń kó wa lọ yìí ṣé lánàá tà nẹ́bìlì tẹ́ kárìn yìí àwọn ni àbáyọ nípa àwọn àtàjọ ní láwùjọ àtàwọn àtàjọ ọmọ akẹ́kọ̀ọ́ bí irú tèmi náà ká gbìyànjú láti kọ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ nípa ìmọ̀ tawhid ṣoṣo nípa àdúà ìjì rẹ bẹ̀ rẹ pé ọlọ́run ọba nìkan ní ọba òsì ní bùkátà tó ti kú pé òun láàfi sàkàbà rẹ a ní bùkátà látọjú ayé náà táwọn èèyàn tiẹ̀ tí ì kú náà ni wọ́n ti ń pe ẹlòmíì gẹ́gẹ́ bí àwọn àkọọ́lẹ̀ lóríṣiríṣi ipa àfa ni ẹ pè mí nígbà tẹ́ ẹ bá ń bẹ nínú ìṣòro ń da yín lóhùn a ní bùkátà sí pé ohun táwọn níbi ọlọ́run kọ́ àwọn èèyàn nìkan kọ́ wọn. ẹlẹ́ẹ̀kejì ọ̀pọ̀lọpọ̀ gbogbo àwọn táwọn ń bẹ láwùjọ àwọn tábàjẹ́ ní tọ́mọ̀ ọkọ̀ ọkà lẹ́kọ̀ọ́ ẹ̀sìn a ní sí ká kọ́ wọn níbà jura ẹ nílẹ̀ fún òfin alikitaabu wa sunna alukur'an àti sunna nabi tọrọ bá sì di fanfa alukur'an ní ká kẹjọ wa lọ́dọ̀ rẹ̀ àti sunna nabi sallallahu alayhi wa sallam ká sì jẹ́ kí àyà wa kọ́fẹ̀ láti gbàdájọ́ tá alukur'an bá mú wa fún wa lórí ohun tó ṣẹlẹ̀ torí pé lápẹẹrẹ ẹni ẹja wọn gbà tó kú bá kú àwọn ọmọ wa pín sí méjì àwọn kan ní ẹja gbé lọ sórí tẹ àwọn kan nílé làwọn ò sìn sí àwọn tó yẹ ká dájọ́ òdodo fún wọn ohun tá a mọ̀ sọ fún wọn náà ni pé kí ló burú ń bẹ̀ òótọ́ erítẹ́lọ́dà nínú Islam òun là nẹ́bí júwe fún wa ṣùgbọ́n ń jọ míì tọmọ bá ṣẹ̀ a lè fà á lọ bí sàárè bàbá rẹ̀ pé bàbá rẹ̀ ń wù ọ́ ká lọ fi bẹ́ẹ̀ á wàá béèrè kí n bọ̀ láti rẹ́rìí irú rẹ̀ n bọ̀ láti rẹ́rìí irú rẹ̀ a mọ̀ pé ohun táwa ń sọ fún wa pé inú ta tẹ́kọ̀ ìpa ti rẹ̀ àìtẹ̀lé súnà nẹ́bí torí pé wọ́n ti jó yẹ wa pé tábà ti pa súnà kan rẹ́ bídíà mi ò hù rọ́pò rẹ̀ ni. mélòó wa nílò ǹsẹ̀ síyára orí tẹ́ láì jẹ́ pé ijọ́ tó kù bá kú kákẹ́ pé lónìí àlọ́ ǹsẹ̀ síyára orí tẹ́ ni. àlọ́ ń bi àwọn òkú wò lórí tẹ́ iná súnà nẹ́bí ń tà mọ́ sí ni. tábà ti débi àṣàdúà fún wọn. àwọn kan ti fira wọn lẹ̀ tọ́jẹ́ pé wọ́n ń ṣe khidma fáláyà tó kú papọ̀ wọ́n ti tọ́ ń ṣe síyára kọ́ àmín wọ́n mú àwọn ọjọ́ pé ọjọ́ báyìí láàmú ọlọ́bẹ kò rí tẹ́ ní gbogbo ọ̀sẹ̀ ọ̀sẹ̀ tẹ̀pẹ́ àwọn ń gbẹ̀sán méjì wọ́n ń ṣe xidima àwọn alààyè tí ó gbókù wá bẹ̀ wọ́n ń ṣe xidima àwọn òkú tí ń bẹ́ ń bẹ̀ wọ́n ń ṣàdúrà fún wọn táwọn ní o sì gbẹ̀sán ọlọ́nkọ́ bá san wọ́n lẹ́sàn dáadáa. ni pé ẹjọ́ tá a mọ̀ dá fún wọn níjọ́ ìlà àdọ̀ta ara wa àwọn ẹ̀ táwọn náà sì jẹ́ ọmọ káwọ wàhálà tí ó padà tẹ̀yìn ẹ̀sẹ̀ lẹ̀ tó ṣe àmọ̀kọ́ ẹ̀pínlẹ̀ o tẹ ẹ bá pínlé bóyá lè tiẹ̀ pọ̀ ẹni wọn bá fún nílé yẹn tó bá wù lọ́jọ́ iwájú tó bá ní òun fẹ́ hu òkú yẹn òun fẹ́ gbé kó láyè bẹ̀ àbọ̀ lọ gbé tọ́lẹ̀tì síbẹ̀ tẹ bá ní ó gbé sẹ́gbẹ̀sáré bàbá yìí ó lè sọ fún ọ pé kọ́ wá hu lọ sílé tiẹ̀ bọ́tẹ bá ti hu lọ síbi tẹ gbé lọ síbi tí ò ní ní fàǹfà lọ́jọ́ iwájú kò ní sí wàhálà tá a bá tiẹ̀ ní ká má pẹ̀rẹ̀ wà tó ti ṣẹlẹ̀ sírò àwọn ìbẹ́tẹ̀ pẹ́ tó ti ẹ̀ra àyè mi ò jẹ́ mùsùlùmí mùsùlùmí wọ́n sì ṣe síbẹ̀ ohun tó fi padà fi ṣe kìí ṣe kìí ṣe nǹkan tí mùsùlùmí máa fi léṣe. àìgún sàárè mọ́lẹ̀ ká mọ̀ tẹ́ mọ́lẹ̀ àìmọye sàárè ní bẹ lábẹ́ step lẹ́nì pé èmi ò ní hu ṣùgbọ́n sàgbé sábẹ́ step. yàtọ̀ sáwọn tí wọ́n sọ dòṣà tánẹ́bí sì ní kéèyàn ọmọ ogún òkú mọ́lẹ̀ àbí eegun rẹ̀ nígbà tó ti kú tán àpẹẹrẹ bí àlàyé ṣe mọ́ jẹ̀rora ńgbà tí wọ́n bá ń fi nǹkan gún lára bẹ́ẹ̀ náà lòkú ọmọ jẹ̀rora. ẹlẹ́ẹ̀kẹ́ inú ọ̀rìn àbáyọ ni pé kásẹ́rì kájúra wálẹ̀ fún alukitaabu wa sunna alukurana àti sunna nebi sallallahu alayhi wa sallam bọ́rọ̀ bá sì dé nípa sísìkú kájú lẹ̀ fún dájọ́ kílà alukurana sọ àti sunna nebi sallallahu alayhi wa sallam káyìí kẹ́mi wa kọ́sọ̀ kalẹ̀ torí pé àwa tá à ń pè é irọ́ bíbá yìí nílọ́jọ́ kú mi nù àrà ń fà á ní kẹtẹ́ ẹsẹ̀ fún kúyì láti gbà tó ti kú tán. ẹlẹ́ẹ̀kẹta òun náà ní ká fi kọ́ ayídá tí wọ́n ń pè ní zadu zara'i tá à ń pè ní ìdènà àwọn nǹkan tí wọ́n ti ní lọ́nú ẹbọ ká dì í mú dáadáa torí pé ìgbé àwọn òkú sáyè tí ò yóò ti wá lọ bí pẹ̀lú wa ta'ala látara pípe àwọn òkú yẹn kódà wọn náà wò ó tó gbé fọ́tò bàbá rẹ̀ tó ti kú sínú mi o kódà mọ́kà fún sàárè pé bàbá mi ń lo ẹ̀sìn mi lọ o ẹ̀sìn mi bọ̀ o òkú ọlọ́mọ yìí sùn o. bákan náà ni pé nínú ohun tó rìn lẹ́nu ẹ̀kọ́ ẹ̀sìn kódà tí gbogbo wa nínú àwọn tíra tó jẹ́ tíra alẹ́ kéékèèké náà gan yàtọ̀ sípa ayẹ́rẹ́ sàárè nǹkan sí nínú àwọn ti ìrántí mú wá tẹ́lẹ̀ tó lọ́run wá sí mi lọ́kàn òun náà ni pé ìmọ̀ nínú àwọn àkọọ́lẹ̀ tí wọ́n ní gbàgbọ́ nínú àwọn tíra ni pé wọ́n sọ pé bẹ́ẹ̀ bá mọ́ ka ohun tí wọ́n kọ sára sàárè ni wọ́n jẹ́ kéèyàn ó kúri kéèyàn ó kú ni torí pé akúri ló ṣiṣẹ́ náà tẹ́lẹ̀ ẹni tó kúri pẹ̀ sí ọlọ́run ni mo ṣe bẹ́ẹ̀. ẹni tó fi sínú ọlọ́run lẹ̀ tó lóun ọ̀tẹ̀lé tó látàrí báyìí ni pé á jìnà sórí pé okùnfà ẹbọ iná làwọn nǹkan yìí á sì tún torí pé sàárè yìí tẹ rẹ tẹ ẹkọ ọkọ sí àwọn tí wọ́n ní tọjálá burú tí wọ́n ní kí wọ́n lọ wókù tí wọ́n mú orúkọ rẹ̀ wá sọ fún òun ní ṣe wàhálà tí wọ́n mú orúkọ ìyá rẹ̀ àbí bàbá rẹ̀ wọ́n tá bá gbé lọ sí makubara lórí tẹ́ á rí i pé sẹ̀ríyà ọ̀tá kó ká fi òkúta torí pé ànẹ́bí náà ṣe bẹ́ẹ̀ fún ṣe amsa kọ́ yẹn ànẹ́bí ra gbókúta sílẹ̀ pé òun fi sàmì tó mọ̀ fi dá sàárè ẹni òun mọ̀ ni pé àwa náà èyí tó mọ́ ṣe káàkiri tó mọ́ rì bí àwọn pílà kéékèèké bóyá wọ́n nọ́mbà sí àwọn àfáà ní òsì ohun tó burú ń bẹ̀ láti mọ̀ fi sàmì pé sàárè ti débì yálà fáwọn tá a ní òkúta sí síbẹ̀ àbí àwọn tó jẹ́ mùsùlùmí yòókù tí ọmọ gbókùú wá bẹ̀ wọ́n lè mọ bí sàárè ti dé níbo ni àwọn ọ̀dà dúró dé níbo ni àwọn tún tẹ̀síwájú. ẹlẹ́ẹ̀kẹrin òun náà ni pé àwa tá a bá ti kọ́ ọ bẹ́ẹ̀ a lè yọ àwọn òkú yìí lọ́fìn àtàwọn tí ń bọ̀ lẹ́yìn tọ́lá wa lè wò ó pé akẹ̀sẹ̀ wọn síbẹ̀ ni àbẹ̀rẹ̀ nǹkan lọ́wọ́ òkú ṣùgbọ́n àwọn ọmọ yín ti ń bẹ̀ lọ́la ẹ̀ mọ ohun táwọn ó ṣe ń pa sàárè yẹn mọ tí wọ́n sọ ọ́ dà torí àwọn tí wọ́n bẹ̀rẹ̀ náà gbogbo àwọn sàárè ìmáàmù sáfì ìmáàmù sáfì òkú wọn ṣe é bẹ́ẹ̀ ọjọ́ ti lọ táwọn tó padà sọ ọ́ di bó ṣe dà yẹn tọ́kọ́ àwọn ìmáàmù yìí wọn lẹ́jọ́ kankan nípa àwọn sàárè wọn tí wọ́n sọ di ojúbọ tí wọ́n lọ ń ṣàdúrà ńbẹ̀ tí wọ́n ń gbára ilẹ̀ ńbẹ̀ táwọn yẹn ń jowó síbẹ̀ so ló fi jẹ́ pé àfàwà ìmáàmù Ash-Shawkani àwọn ní gbogbo aburú ti ń ṣẹlẹ̀ lónìí nípa ẹbọ nípa àwọn òkú wọ́n ní kọ̀sẹ̀ lẹ́yìn wọ́n ní ohun tó jẹ́ sábàbù rọ̀híìsì nípa rẹ̀ òun náà ni ìsì àwọn sàárè lọ́sọ̀ àti ìrẹ́ àwọn sàárè wọ́n nítorí pé sàárè tá a ti rẹ́ atáìsì rẹ̀ akọ́lé fún atẹnẹ́sì bí èèyàn kan bá ti ń wọbẹ̀ kò sí ohun tí wọ́n sí lọ́pọlọ ni pé ẹnì yìí spẹ́ṣíà ju òkú yòókù lọ àtàrà kó spẹ́ṣíà ju òkú yòókù lọ tó ti rò yìí yóò máa wò náà pé òun lè àwọn blọọkù tá a mọ ráǹdì rẹ̀ ká yí ipò gbogbo wa ní la súnmọ́ nù tánẹ́bí ni ká mọ wá sọ̀rọ̀ nù dajjal pé gbogbo sàárè tó bá ti dámọ̀ tó bá di ìkẹyìn ayé tó bá dé yọmọ jíàn ò pé kí wọ́n gbà ń gbọ́ gbogbo sàárè tó bá ti wá rí yọmọ síbẹ̀ wọ́n ti mọ̀ pé gbogbo sàárè tá a bá ti gbéga a ti mọ̀ pé ewu ń bẹ káwá níparí ọ̀rọ̀ Ali radiyallahu anhu Ali sọ fún ọ̀kan nínú àwọn tọ́jẹ́ sọ̀hábà tó ń pè ní habil ẹ̀ nínú ọ̀rọ̀ tí àfa wa abdulhaji al-asdi tọgbà wa ó ní ali sọ fóun wípé ǹjẹ́ kó wọ́n rẹ̀wọ̀ náà ń sẹ́tà nẹ́bí rẹ̀ hùn ó ní sẹ́wọ̀lá nẹ́bí rẹ̀ sallallahu alaihi wasallam wọ́n lá nẹ́bí sọ fóun pé alla tad'a timthalan illa tamastuhu illa tamastahu pé gbogbo ibi tó o bá ti rí kọ́ọ̀sì níwọ̀tọ̀ jẹ́ mùsùlùmí ní ààyè tiẹ̀ ni o àkókò ọmọ lọ sí ilé ìjọsìn lọ́dà tó pé lọ́dọ̀ tiwa ni ọ̀tọ̀ lọ́dọ̀ tiwọn ọ̀tọ̀ mùsùlùmí èsì ìfàjàgbọ̀n kì í dá wàhálà lẹ̀ wípé mọ dàrú mọ jẹ kí nǹkan ó sùn lera wọn kọ́ra táwa ń bẹnu létí kìkan bá kírọ́ọ̀sì ara wọn tọ́wá fọ́ọ̀mù kírọ́ọ̀sì ẹ̀tọ́ wa ni ká mú ká sẹpẹrẹtì ẹ̀ lẹ́wà tó bá jẹ́ mùsùlùmí àbílára aṣọ kẹtọ́ ra lórí tí wọ́n yà á síbẹ̀ àbọ̀ ra fáànù lórí torí pé ń jọ́ka wà kan ń gbójú òkè báyìí mo rí pé fáànù ti ń bẹ nù mọ́sálásí la yọ inú sẹ́tọ́lọ́ ń gbé fáwọn ni o àfi omi àlàáfíà bẹ̀rù náà bákan náà wàlà kọ́buran mushrifan illa sawaitu illa sawaitahu wàlà nàbí sọ fún mi náà pé gbogbo sàárè tó ń bẹ ti rí tí wọ́n ṣe lọ́sọ̀ tó ń ga ju tẹgbẹ́ rẹ̀ lọ tí ọ̀bá yòókù dọ́gba bóyá wọ́n mọ búlọ́ọ̀kù sí ni wọ́n ṣe gàgàrà ni wọ́n daṣọ bò ó ni wọ́n kọ́lé fún ni àníbi ni kó wọ́n lẹ́bù rẹ̀ ó dọ́gba pẹ̀lú sàárè àwọn èèyàn yòókù sàárè àwọn ta sàlẹ́sà yìí sọ dọ́gba pẹ̀lú àwọn èèyàn yòókù alì nìyí sọ̀hábì ànábì sallallahu alaihi wasallam nínú àwọn ẹni àlìjẹ́nà tá nẹ́bí ti sọ fún látàyè ni àlífà ẹlẹ́ẹ̀kẹrin lẹ́yìn ànẹ́bí sallallahu alaihi wasallam so látàrí báyìí ẹ dákun ẹ jẹ́ káyé ṣe káyé tẹ̀lé ìtẹ̀lé afọ́jú nípa báyà àwọn tó jẹ́ mùsùlùmí àbáwọn tí ò jẹ́ mùsùlùmí tí wọ́n ń sọ nǹkan míì fún wa tó yapa sí ohun tí ànẹ́bí Muhammad sallallahu alaihi wasallam wà fún wa so ibi tí á dúró lé nìyí. fún àǹfààní àwa tí a ní ìbéèrè tàbí kejì láti béèrè kí a pè sórí zero nine zero seventy seven seventy one 1881. eighty one kó tó di pé a jáde lórí ètò àwa tí a bá sì fẹ́ ṣèkún lọ́wọ́ náà àwa tí a bá sì fẹ́ ṣe ìkún lọ́wọ́ fún ètò yín ètò àlèhúdà zero zero àkáǹtì nàmbà wa náà. tọ ojú òpó ni ó ń ṣe báwọn zero nàmbà kejì nìyẹn zero eight zero seven. ọba kantula. waaleykum salaam wa rahmatulah wa barakatuh. waaleykum salaam. aa ah, yẹ́n abúlé mi ló ń pè láti gbogbo. naam. bẹ́ẹ̀ ni pé nẹ́tíwọ́ọ̀kì yẹn ò dáa tó a gbọ́rọ̀ yín ifun náà life tí a máa ń wò wá lénìí so bẹ́ẹ̀ náà ni ó kọ́ sí ohun tí ìpè yín ti fi ń ṣe bẹ́ẹ̀. náà ẹ ti wà pẹ̀lú wa. Àwọn ọ̀rẹ́. Alẹ́kùn sọ̀rọ̀ rẹ̀ orúkọ yín ló jẹ́ jí ń pè. Owó náírà láti ṣàfihàn. Ẹ jọ tí èèyàn bá jẹ́ rí Dùgbàfọ̀ tàbí Sọ̀bíọ̀ ni. Wọ́n ní sísẹ́ǹtì kan àtàdé lò tó yẹ pé èèyàn fi bọ́jẹ́ hundred years lé èèyàn bá fẹ́ padà sí ibẹ̀yẹn láti tẹ̀sí ibi tí èèyàn pẹ̀lú yẹn. Ibi tí kí wọ́n ti òkú sí orí tẹ́ kí ẹ lè kọ ilé tí èèyàn lè fi GPS yẹn instrument yẹn tí èèyàn fi mú point yẹn tó dà tí èèyàn bá fẹ́ lọ wò fún yẹn ìyá àwámọ̀ bíyàn ó ṣe gbé bẹ́ẹ̀ tí ó fi lọ́wọ́ ṣé kò tako sẹ̀ríà. tí ó fi mọ ibi tó sin òkú yẹn sí àbí. bẹ́ẹ̀ni. ṣé yóò rí mọ bí sàárè yẹn ń jọ tí wọn sì kunà ìbáwọ ni ó ṣe àbí tọba àbí kò yé mi bẹ́ẹ̀ ṣàlàyé yẹn. náà instrument yẹn tí wọn ah. ti gbé sórí ẹ ah. yóò kọ nọ́mbà àbí tí ẹ rí gẹnimọ yẹn ni kò jù báyẹn náà lọ. Eh, kíni yẹn. tí fẹ́ padà lọ síbẹ̀ tó bá ti fi nọ́mbà ní síbi instrument yẹn yóò gbé yín lọ bẹ̀ dàrẹ́. kò sábúrú ń bẹ̀ nǹkan kan tí ọkàn wà ń bẹ̀ ni pé sàárè tá fẹ́ lọ bẹ̀ wò yẹn sì èsì pa afẹ́ lọ sàdúà nídìí rẹ̀ pé òun special torí pé ọ̀sẹ̀lẹ̀ lọ́jọ́ kẹta wà ní orí tẹ́bẹ̀ àtàrà ẹnìkan ti ń sìn kẹ̀kẹ́ ló tẹ́bẹ̀ wá ní à ìyàwó òun ni àwọn jọ ń bẹ ọmọ ara èèyàn òdì ni ọwọ́ akó òun sì kú rẹ̀ àwọn fámìlì wa ti ń sọ pé tọ̀ níjọ́ táwọn bá wá táwọn bá wo òkú ọmọ àwọn so lòun fira serú àmì ìyàwó ni tọ́ba ṣe sẹ̀rí òkú ọmọ sàmì báyìí láà ṣe àmì kìí serú èyí tí ó ṣe yìí tọ́ba jẹ́ pé akẹ́fẹ́ lọ bẹ́ẹ̀ wò lásán kọ̀sá láti ṣe bẹ́ẹ̀. تجي ولا تيا ثم قادي بيان الله تعالى سبحانك اللهم وبحمدك اشهد لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذي ارسل رسوله بالهدى ودين الحق ليظهره على دين كله وكفى بالله شهيدا يا ربي إن الهدى هداك آوايا تك نور تعدي بها من تشاء تك نور تعدي بها من